أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله مباد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعو قيفا ولهم الحمد لله ولهم تي ولتو سكادو قيفا léyìí tó ṣe sí قفنا bí tí ó kọsá jẹ pé àwa náà sàmì ni a sì ṣe tó yẹ ká ṣe bí kò bàjẹ́ síbẹ̀ gbogbo nítorí àwọn ọba àlekè ọlá tó ṣe fún wa yìí wọ́n kákan wá sọ wípé kẹ́límà alihamudulilayi tá a wí yẹn ni ó wàá jẹ́ kí orí ọlọ́run ọba ó lékún abẹ́ni ò ṣe kó a ni ó jù ú dínkù rárá. káwa náà kàn ṣàjẹwọ pé ẹrú ọlọ́run ni wá bàbá ronú gan àmọ́ pé orí tọ́nà ọba àlékè ọlá ṣe fún wa ọpẹ́ tàǹdù yìí ntọ́lọ́run kàn fẹ́ àṣẹ náà nù ni bí kò jẹ́ síbẹ̀ fún wa yìí àbá fọ́fẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ débi wípé bá a ti wù ká dúpẹ́ ọ̀hún a lè ọba lórí ìta ronú kàn nínú àwọn fún wa. abẹ́rẹ́ ọba tààlà ńlá àánú ẹ̀ná gbogbo àwọn orí tó ṣe fún wa náà lọ́mọdé ọba jù láéláé gba ilé ìta tí wọ́n ń béèrè lọ́dọ̀ ọlọ́run kọ́nà kọ́mọ́ sá sàlékún ẹ̀. ìkẹ́ ìbẹ̀ kọ́ wọn bá nẹ́bí kọ́ wọn bá wọn sọ ábà rẹ̀ kọ́ wọn bá gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀ láà nẹ́bí tí ó fi díjọ́ gbin lọ́rẹ̀ kí àwọn olùkọ́ wa pátá lọ́mọ sábà wá ṣe dáadáa fún bá wa ṣe fún wọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú láàárọ̀ yìí nínú tírà hadith tí a ń kà fúnra wa hadith táwọn máa kà láàárọ̀ yìí ni le ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́rin that is hadith eighty four la pé eh, one hundred hadith ó na àdìsí náà nídìí kónkálukú wa náà ká tó fèrè wá sákìyèsí lórí eléyìí àdìsí àbáwá jábìr bùn abdullahi ní kí ọlọ́run kó bá wa yọ́nú sí wọn. عن رسول الله صلى الله عليه وسلم قال يبعث كل عبد على ما مات عليه يبعث كل عبد على ما مات عليه. àdìsí kùtùbánì náà lọ wa muslim ari nínú síra wọn àwọn ni wọn gba àdìsí náà wá ó ní yúbọ àfikò lò abdín gbogbo ẹrú kọ̀ọ̀kan ni wọn máa gbé dìde ń jọ gbé dàlùkì àrùn àlàmámáta àlè lórí ntọ́ bá kúlé lórí abẹ́rẹ́ kan lórí ntọ́ bá kúlé lórí yẹn. òun ni wọn ó gbé dìde lé lórí bọ́ọ̀rọ̀ ń sì yìí àwọn àlàyé tó wà lábẹ́ ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà náà ni wípé lápèjúwe a rí ẹrú kan ní táwọn èèyàn máa sí ládùúgbò tọ́ọ̀gì ni oníwà burúkú ni kọ́lá ọ̀tún lè jẹ́ sí dẹ̀dẹ̀ tí ó kú lọ́wọ́ lòun gba islam ó islam tán báyìí náà ló sì kú lórí ẹ̀ nígbà táwa gbé dìde gbogbo eléyìí títí ń ló bọ láti bí ọdún bíi mẹ́rin láti bí ọdún sixty years sẹ́yìn ìjọ kan tó gba islam ni tó sì yẹ pé orí islam ló kú sí ni táwa gbé dìde àní gbé dìde ní gbé dìde èèyàn búta àmọ́ sí tẹ́lẹ̀ yẹn mọ́ tí wọ́n bá gbé dìde wọ́n gbé dìde ní gbé dìde ẹni ire ní mùsùlùmí ni ọkàn nìyẹn ìrora àwọn eléyìí làwọn tí wọ́n kó fa Ọlọ́run lọ́nà kejì náà ẹni tóun náà jẹ́ mùsùlùmí eléyìí ló léwu jù ló fi kẹ́sí pàwọn mùsùlùmí la gbọ́dọ̀ sọ́ra fún láti gbàgbọ́ yé àdìsí yìí dáadáa ẹni tóun náà ti ń ṣe ìsìláàmù bọ̀ tí ṣòro kékeré kan wá dé bá tí wọ́n wá sọ fún wípé gèfèrí lèèyàn fi wọ́mọ ìmàlẹ́ lèèyàn fi wò ó tó náà wá ní tọ̀ ọ̀dà ẹ̀ wá mú un jáde nígbà wọn wá mú un jáde tí wọ́n sọ fún pé yóò ṣe náà ni pé yóò ṣẹbọ sọ́lọ́run àbí yóò lọ sí nǹkan kan tó yẹ kó lá ó lòdì sí ìlànà Islam tó lè gbìyànjú jáde kó inú Islam tó wà ní ṣe bí tóun bá ṣe ṣe bí wọn ò tú wa ṣe bí wọn padà sínú Islam padà jama lórí ìrìn àjò yẹn tó bá pórí ibẹ̀ náà ló kú sí tí wọ́n bá gbé dìde níjọba ìgbà àwọn ìgbédìde gèfèrí ìgbédìde ẹlẹ́bọ ìgbédìde tí wọ́n gbèdìde nìyẹn ìyẹn làdísì yìí ń sọ fún wa o ó túmọ̀ sí pé gbogbo wa náà ká kíyè sára ká kíyè sára àdísì ń kọ́ wa yìí pé àwọn ṣé olóore òun ni ká dún ní mọ́ torí pé àrùn gbàtí kò dé yá tí bàgùtẹ́tà náà ni yóò dé lógìgì náà ni ẹni tí lọ́gọ́rùn ọdún láyé bí kú bá tẹ́lẹ̀ náà òkìkí náà ló tó bá ẹni tí ó sì jẹ́ sí pé òun ó tiẹ̀ máa wọ́pẹ́ àwa yìí wọ́n ẹ̀sẹ̀ bí àwa ni àwọn òtí afternoon gan ẹ̀yẹ̀dùn mélòó máa rí ẹ̀ pé afternoon mi ti níyàwó mi ti bímọ àbáwọn tó bímọ náà ẹ̀báwọn náà bímọ ni wọ́n bí yàwó òun náà gbọ́dọ̀ bímọ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún ọ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún ọ ẹlòmínà wáyé tí ò bímọ tó fi lọ kódà ẹlòmínà dàgbà bọ́lọ̀ ti kára ìyẹn náà wà lẹjọ kálukú náà ó tún tẹ pámá iṣẹ́ olóore kó jẹ sí nígbà tí kú ọba dé orí kí lọ ká ọmọ òrìṣẹ olóore ni oríṣiríṣi la ti gbọ́ tẹ̀yẹ kó ń ṣe àwọn èèyàn lénìí látara pé wọ́n ní sòrò kan sí kejì. bàbá kan ìmáàmù ni wọ́n pè é ṣùgbọ́n nípìnlẹ̀ ológo ni ni nígbà tó wá padà di wípé ẹ̀sìn ń wọ̀ òun la dáadáa ó lọ sí hajj ìgbà tí ó dé lọ́wọ́ lóhùn òṣègbè ògbóni wọn àwọn olóògbóni wọn sọ fún pé òtó bẹ́ẹ̀ torí kọ́ wá jẹ mọ́mú kí lọ́wọ́ kàn án pẹ̀lú kọ́ jẹ mọ́mú àbá àwọn jọ ń jẹ ẹni àwọn jọ ń ṣe náà ní òtó bẹ́ẹ̀ tọ́nà táyà rí pé òun ò ṣe mọ́sẹ̀ ọlọ́run afẹ́ fàdánwò kan ọwọ́ rẹ̀ àwọn olóògbóni bẹ́ẹ̀ mọ́sẹ̀ wá bá nù fún ìwọ orí ààrẹ tó kù sínú àfikọ́ padà sọ́dọ̀ àwọn òun náà kọ́ lagídí pé òun ò ṣe mọ́sẹ̀ òun ò wádọ̀ yín ọlọ́run ní wò òun sàn nígbà yá imáni yóò fẹ́ gbé mọ́ wọn náà bá sọ fún pé tọ́ ọ bá ti lè sọ fún ọ̀pọ̀ dára wa padà ara rẹ̀ ó yà nísìn jẹ́mọ́ ládàgbà ti sọ̀rọ̀ yìí fún wa rí njọ́ sọ pé òun dára wọn padà ọ sọ tán náà lọ jáde láyé pé òun dára wọn ẹ ló gbóni padà náà ló sì jáde láyé ẹ̀rí nǹkan yorùbá ní ìyàwó tó yà fàdá pakún ìyàwó tó ìyà àfi àdá pa ikún ikú lọ àdánà tó sọnù èyí àlàáfíà tí ń wá kò rí ìtọ́ ajé ju gbogbo ẹ lọ òun lọ́wọ́ abọ́mọ lọ́wọ́ ó sì pèrè ní kèfèrí ó sì kú sórí ẹ̀ tí wọ́n bá gbé dìde òun ní dìde ní dìde ìmáàmù ní mùsùlùmí mọ́ gbé tí ó dìde ń jẹ́ wọlé àdìkẹ́ àmọ́ra ni o gbé dìde ẹgbẹ́ ológo ni gbé dìde kèfèrí. recently mo tẹ̀lé ń gbọ́ kan ìyẹn òun náà ti ṣẹlẹ̀ tipẹ́ dẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ gbọ́ ni ìyẹn wọ́n lẹ́ni yìí ládùúgbò àwọn ọlọ́dẹ ti àwọn ará àdúgbò àwọn aláàlọ́dẹ ti ṣòfin yín pé tọ̀ àwọn olè ń dààmú àwọn o káwọn èèyàn máa jáde lóru mọ́ o nígbà tó di lóru nígbà eh, ẹni tó wọn gbẹbọ àṣà àfa àti ẹ̀tún ni àfa làyàn máa sí bí kápẹ́ ẹni tí wọ́n pèrò mọ́ṣáláṣí kéde pa àfa báwọn náà ṣùgbọ́n ẹni tí wọ́n pèrò mọ́ṣáláṣí lọ́wọ́ ìṣòro kékeré kan ló ní àtọ́ pé ó gbẹbọ wá ti gbẹbọ ó tún bá padà náà ni tó jẹ́mà nígbà tí wọ́n ní ó gbẹbọ lóru àwọn ọlọ́dẹ táwọn ń wò pé tani tani àwọn fẹ́ tá ń bọ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ làwọn ti fẹ́ tá ń bọ̀ pé káwọn ti ẹ̀rí pé ẹni tó jáde lóru tó gbẹ́bọ wọn ní ìbọn bá ba lórí ìjọba ibẹ̀ náà ló kú sí ibi ẹbọ tó gbẹ́bọ lọ́wọ́ ibẹ̀ náà ló kú sí ìjọba kọ́lọ́n kó sànù wa torí ìdílé dàbí ń sọ gbogbo àwọn eléyìí oníkó kálukú kákìí sára ọlọ́run sì ti dáyé pé oríṣiríṣi ìdàn àdánwò náà ni yọ̀ọ̀mọ̀ kàn abẹ́rẹ́ wọn bàtà alánú àánú ẹ̀ ìwé tí bá ń kàn wá ọlọ́run dákun mọ́jọ ju ìgbàgbọ́ wa lọ a sì bí ọ́ mọ́sá dáàbò rẹ̀ bò wá ń bẹ̀ náà dáàbò rẹ̀ bò wá kò sí àlágbára kádánwò rẹ̀ wá o àbèrè àdánwò rẹ̀ ọlọ́run mọ́fà àdánwò kan wá o abẹ́rẹ́ wọn bàtà alánú àánú ẹ̀ kọ́lọ́n kó mú wa dúró pẹ̀lú ìgbàgbọ́ sísìn ètò abẹ́mújáde bíi àdéhìí yìí òun ni pé kó ń kálukú wa ká tẹra mọ́ olóore kó lè jẹ́ sí pé tí kú ọ̀bà dé náà òun náà ni ó kà wá mọ́ lórí ẹni tó bá ní sí kùdìẹ̀kùdìẹ̀ kọ̀ọ̀kan òkùnkùn oníkùn kó nínú ọmọ màánú kó kálukú náà pàátì àwa náà ti rí ẹni tí ẹ pé ọtí mímu ni wọ́n ṣe wáàsí wáàsí ìjàmbá ìjọ tí ó tún kú náà ọtí náà ló tún lọ mu wọ́n gbé wálé ni èyí tèmi náà sọ ni mo débẹ̀ báyìí tètè pọn ròyìn fún mi mo fẹ́ wọnú lé báyìí kí n wọlé àwọn tó ń wọlé ah mi sọ àtẹmọ wọlé gbàtẹ́ nìyẹn ti kú ó ti kú láti òru gan wọn mọ̀ ní ìdájí táwọn ìyàwó ẹ̀sẹ̀ wa lọ lè jí ní àgbà ah, ẹni yìí ti kú àwọn fẹ́ wọ ibẹ̀ láàárọ̀ wa ẹ̀lẹ́ ni a ah, ẹ̀ lè wọlé o mo ní kí ló dé dà ó lóun tóun wọlé òórùn ọtí ló bo òun dàrú ǹjẹ́ ẹ̀rẹ̀ sọ náà ni wípé ọtí náà lọ́lọ́ mu nírọ̀lẹ́ jọ́hùn tó fi ṣubú sọ̀rùn náà lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọgbà àwọn gbogbo alẹ́ bí wọ́n fòògùn sọtí fún un ni bí wọ́n pọ́ìsì ẹ̀ níbọ̀ kan ni ọtí náà lọ́sàkúlé lórí tí ọba tó dìde náà ìdìde ọlọ́tí náà ló dìde torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan tó bá jẹ́ kùjẹkùjẹ tó ń kálukú wa náà tàwọn àpá kù sí ká lọ sí wọn bẹ torí pé ibi tí kú bá ká wa mọ́rùn òun làdí sì ń sọ fún wa o ibẹ̀ náà ni wọ́n gbé wa dìde lé lórí èyí tó wá sí pàtàkì jù ká má jẹ́ ọ̀ká wa má di ẹbọ ká jẹ́ ọ̀ká wa má di imán ká má jẹ́ ọ̀ká wa má di ìyapa àṣẹ ọlọ́run àbẹ̀lẹ̀ lánàá mẹ́ èyí tí ń jẹ́ èyí tó pé nínú gbàgbọ́ kọ́lọ́n kò fi wọn tí wọn jẹ àdánwò tí mú ní máa yapa àti Ọlọ́run Ọlọ́run má fi kàn wá láéláé bẹ̀rẹ̀ àmọ́ ti yá arahamu rahim wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.